iye ìgbà náà ló bá lè wọ́n dá ẹ̀rọ àwọn ọ̀ṣun. ó sì gbàgbọ́ láti lẹ́ pé òní dá lórí kan káwọn ọmọ láti ra ọ̀ṣun ìfọ̀nà wọn wọ́n yọ ọ̀sẹ̀ báwọn ọ̀dáwó kan náà dà. ó sì gbàgbọ́ láti lẹ́ pé lẹ́yìn tó máa ń dá ní títà òní kò dá wọ́n gbà pé òun ti di kàrá owó lórí pé wọ́n ń ta púpọ̀ tó lápọ̀lẹ̀ lórí ni pé wọ́n ti rà

ṣùgbọ́n ọlọ́run ó kọ́ tó lówó wọn bá lè ọlọ́run lọ aláṣẹ ká páyà káàdì máa bẹ nínú àwọn olùdókòwò. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصالحين

mọ̀ owó tí náà iṣẹ́ ìlú yàtọ̀ òsì dàgbà. Wọ́n àmọ̀ ẹgbẹ́ ayé kò tọ́ ó lè sáré rẹ̀ wọ́n ní ó ń di ẹgbẹ́ pọ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ rẹ̀ ká ọ̀dọ́ ọmọ rẹ̀ ìgbọ̀rọ̀ owó lọ́dọ̀ rẹ̀ kó fẹ́ yá ní tó kó mọ́ ọkọ̀ láti dáhùn ìjọba ọ̀pọ̀ ìjọba ìjọba tó ń lọ ra onídìbò ní ilé ọkọ fún un lọ́sọ̀ bá parọ́ fún un wọ́n padà rí pọ̀ fowó ṣe ìrẹ́lọ́dà èso ìgbìmọ̀ wọn padà tí ìjọba ń gbọ́ rẹ̀ lọ́wọ́ ń wọ láìka. Ẹ̀ka tó ní gbogbo ó fi bóòlù tó ń bì. Ọ̀rọ̀ tó ń tọ́nà bọ̀. Ìfẹ́ mi máa ń lè ó gbà tó wà lẹ́yìn ẹ̀yẹ́ ìwájú òkúta ìgbà. Yòówó pọ̀ àwọn olùkọ́ àmọ́ lé ní. Yáa yọ kúlù lọ́wọ́ ẹ̀kọ́ lọ́wọ́ lè darí òní torí gbogbo ẹ̀ bóòlù ọ̀sẹ̀ bẹ́ẹ̀ bóòlù ọ̀sẹ̀ bẹ́ẹ̀ dájú ọ̀sẹ̀ ọ̀sẹ̀ dájú yá. ẹ lọ bẹ̀rẹ̀ sí ní títẹ̀ sẹ́ni tí ó tẹ̀. ẹ bẹ̀rẹ̀ sí ní títẹ̀ sẹ́ni tó tẹ̀ lọ́nà bá ro jẹ́ náà tó ti gbẹ́lẹ̀ kọ́lá ẹ bẹ̀rẹ̀ máa bẹ̀rẹ̀ gbogbo rẹ̀ tó wà lọ́wọ́ àkókò yìí lọ. ìwà burúkú ẹni tó lọ ọmọ máa ràn lọ́wọ́ tó bá ti kẹ́ olúwa rẹ̀ balẹ̀ balẹ̀ gan-an nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ àwọn ìwádìí wọ́n mọ̀ kò lè ẹ̀yin náà yìí náà ó wọ́n ń bọ̀ ẹ̀rọ ìwé yóò kù sílẹ̀ ó lè lọ́dún lọ́gbọ́n tẹ̀lé lọ́dún fún wa balẹ̀ oníṣẹ́ ìfọ̀gbàgbà ìṣẹ̀gbàgbà ìṣẹ̀gbàgbà.

wọ́n máa ń kọ̀kọ̀ bá kú lọ́rọ̀ sí ẹ̀ pàtó nígbà wọn kọ́rọ̀ wá bá yẹn wáyé ọlọ́run sì parí ẹ̀ ó ní àwọn ọ̀rẹ́ ìjà ìjà Ọlọ́run ẹ̀ ti wá mi. Nítorí ẹ̀rọ àti ara ìmọ̀ kẹ̀lẹ́kẹ́ ẹ̀rọ sọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀ láì dáa nígbà táwọn ìwé bá ń gbé ẹ padà wá ẹgbẹ́ ọmọ sábà náà torí ẹ ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ wá báyìí ẹ ti wá jù ẹ náà ti pa lóore yorùbá àwọn òye jù ike agbọ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀dìtá yóò fi máa ṣe dájọ́ agbóhùn báyìí lò ìgbọ́dọ̀ tó bá ń wọ́n ẹ̀ máa ẹnìkan ló ti kọ́ ní àwọn ọmọ ẹ̀dá fún ọmọ ẹ̀dá fún ọmọ ẹ̀dá fún lérò pàtó bí òṣù ìsì máa tú tó bá tú ọ̀gá ẹ̀fọ́ lọ ó ti oṣù gbogbo ẹ̀ ló kó kó kalẹ̀ tó tó kó kó lọ́wọ́ rẹ̀ kó lọ́wọ́ jẹ́ ìyọ́wà lọ sí lólu. torí ẹ̀ ẹgbẹ́ tuntun jẹ́ bábá sọ̀rọ̀ láríra tọ́pọ̀ jẹ́ kan ẹ̀ ọjà tó máa ń bà wá jẹ́ àti wáyé.